pé òṣùwọ̀n ni ayọ́pá ti jókòó sọ́dún kan a ò lè sáré kiri. bí àsùnwọ̀n o. ìṣẹ́ ní dání bí ẹni ń dági. ọlọ́run mi ó máa máa pẹ́ tẹ̀mí ní àwọn ìyàsùnwọ̀n o. nítorí báwọn bá rẹ́ nígbàlá o. ọ̀la kì í ya báwọn fẹ́ ní lọ́dẹ̀dẹ̀ o. wà kì í ta bẹ̀rẹ̀ máa máa pẹ́ tẹ̀mí ní àwọn ìyá ọ̀dà láyé mi má má pé tèmi nìyà ó mi ò fẹ́ ó. ṣé tó ọlọ́run náà rẹ̀ ọ̀ torí kò yé mi ó. sọ́sùn wọn ni ó àmúdá rárá ni tó bá jẹ́ pé ọ̀sùn wọn ni ayọ̀ bá ti jókòó sọ. <laughs> ọlá ti púpọ̀ ọlá ti púpọ̀. ọmọ yìí ọlọ́dì púpọ̀ ọlọ́dì púpọ̀ ọlọ́dì púpọ̀ ìwọ ló wá ń sàlọ̀ báyìí ìwọ ló sàlọ̀ báyìí tẹ̀lé fún pé ọlọ́dì púpọ̀ ọlọ́dì púpọ̀ ọ̀dẹ̀ dúró. pẹ̀lẹ́ kó àtàárọ̀ àsìkò ti tó báyìí láti wá jẹ oúnjẹ gbà gbà. ọlọ́dì púpọ̀ ah, ibi tó ń bọ̀ lélẹ̀ ló ń sáré ló ń sáré látàrọ̀ tí mo dẹ̀ ń lé ẹ tí mo ń dẹ dúró tó dá mi lóhùn ṣó kí nìkan tó ń ṣe mí báyìí kí lẹ́lẹ̀ tó gbé dání kí ló fẹ́ jẹ. oúnjẹ ẹ ni ó dẹ̀ máa jẹ ó ti jẹ ọrọ̀ lọ́pọ̀lọpọ̀ àsìkò báyìí ti tó láti wá jẹ ìyà ọlọ́run ò ní jẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ ọkọ tèmi ò ní jìyà láíláí kò lè jẹ́ lẹ́yọ. ó máa jẹ́ kò ní jẹ́ ó máa jẹ́ kò ní jẹ́ kò ní jẹ́ kò ní jẹ́ kò ní jẹ́ kò ní jẹ́ kò ní jẹ́ kò ní jẹ́ kò ní jẹ́ kò gbọ́dọ̀ jẹ́ kò gbọ́dọ̀ jẹ́. kí ló dé kí ló ṣe é kí ló dé tó pariwo báyìí. mo lálà. kò lálà irú àláwọ. wọ́n wọ́n lé mi so wọ́n ẹ̀ lé mi so wọ́n á dìbò kan wọ́n wá gbé kínní ẹlẹ́yìn yẹn kọ́ kí ló ṣẹlẹ̀ bọ̀lọ́ lọ bọ̀lọ́ lọ. bébí bọ̀ bọ̀ gbà mí ọládì púpọ̀ ọládì púpọ̀. agbára sá. ọládì púpọ̀ ọládì Ọládìpọ̀, kí ni tó mú bíi káàkì lọ́wọ́ máa? Káàkì? Ibo ló lòun lọ? Kò dágbére ibi kọ́kọ́ fún ẹ. Ọládìpúpọ̀! Ọládìpúpọ̀! Ọ̀rọ̀pọ̀! Ọ̀rọ̀pọ̀! Ọ̀rọ̀pọ̀ bọ̀lọ̀! Wá sí gate! Wá sí gate fún mi! Eh? Wá sí gate! Kí n wá sí gate! Ah! Kí ló She left my breakfast. kò yé mi. wọn ò dágbére fún mi wọn kàn pè mí pàjáwìrì pé kẹ́mi sí gèètè mi sì sí wọn sì bọ́ ta. ìyé kí ló wọ́n ṣẹlẹ̀ láàárọ̀ ìbá ọlọ́run ṣàánú mi ó kàn déédéé jí lórí bẹ́ẹ̀dì ló dẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe bákanbákan firi ló bọ́ ta ló dẹ̀ ń bọ̀ sálẹ̀ bíbá yìí. n tẹ́ ń gbìyànjú àti sọ pé ọ̀gá dìde látòrí bẹ́ẹ̀dì wọ́n sì bọ́ sálẹ̀. aláti ojú oorun ló kàn ti dìde wui ó dẹ̀ ń bọ̀ sálẹ̀ báyìí lọ. Ah! àpèpánu. sórí ẹ̀ òbúrú ṣá ṣé ọjà àwòrán abọ́lọ́run búkú lélẹ́yìn ni ìyálà ìjà ẹ̀ náà máa pèpa àwọn bàbá ẹ̀ nílé náà máa pèpa ṣó báńdì ni ṣó yẹ kó wọ ṣígẹ̀tì tó bá jẹ́ pé ìwọ jẹ́ ọkùnrin tó ní ọpọlọ tó bá jẹ́ pé o jẹ́ security guy tó ní ọpọlọ ṣé ó yẹ kó o ṣíkèsì fún ṣé ó jáde báyẹn rí lójú ẹ. èyí kò dédé pé pé wọ́n tàbá yẹ kò múra kò ṣe ìkọ́kọ́ ó dẹ̀ ṣíkèsì fún ṣé ó lọ́pọlọ ṣá. Ah, ah. mo gbé Oh, madam kí la fẹ́ ṣe sọ̀rọ̀ eléyìí ah. madam ah. ọlọ́run mọ̀mọ̀ jẹ́ àwa dáràn báyìí torí ọlọ́run ọ̀gá kan jí látòrí bẹ́ẹ̀dì wọ́n sì bọ́lẹ̀ wọ́n sáré báyìí ọlọ́run wà láìtàláì wọ́n ti pe ọ̀gá pa wọ́n ti pe ọ̀gá. ọgbà mi mọ̀ mọ́ ọkọ tó ṣẹlẹ̀ sọ́kọ mi láàárọ̀ kùtù ó kò dédé jí lórí bẹ́ẹ̀dì ló dẹ̀ sáré bọ̀ ta gìrìgìrì báyìí mo tiẹ̀ ń bí pé ibo ló ń lọ ibo ló ń lọ kò dá mi lóhùn ìgbà tí ń jẹba fi dé sálẹ̀ ẹ̀sìn ó ti dá àgbọ̀ síta ọ̀rọ̀ pọ̀ ní kọ́kọ́ òun ibi tó ń lọ kò dẹ̀ dágbére fún wọn náà. kí wọ́n kọ́ wọn dá mi lóhùn. jọ fóònù mi dà fóònù mi dà. ṣó wọn ní o àbùdá rárá ni tó bá jẹ́ pé òṣùwọ̀n ni ayọ́ba ti jókòó sójú kan ọ̀rọ̀ ní sáré kiri. kí ló fẹ́ kí n sọ ní. Ah, ó máa fi ara balẹ̀ gidigidi gan ni. wo jẹ́ kí n sọ fún ẹ sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti mú kí ìrònú sórí àgbà mi kodò. ẹ́ eh? àbí orin la fẹ́ kọ sí gbẹ̀du yìí ó so sí mi lẹ́nu ó buyọ̀ sí i. olórí olórí ah, orú àwọn sọ jáde lẹ́nu títí tí ó yìí náà ẹ ṣé iná gbọ́kàn tẹ́ ẹ̀ ń sọ ni ah, ah, ṣé ẹ ti gbàgbé pé torí kí má bàa jìyà ni mo ṣe yá má jìyà lọ́fà ni ṣé ti gbàgbé ni àbí kí ni àǹfààní orógbó ta pàtí ò láwẹ́ tàfi sẹ́nu tó korò ta ní ká fi gé ẹ̀ dáná tó yé fi. you have to make noise eh, ṣáà ni wọ́n lábẹ́ fi solve issue tó wà lẹ́yìn. oh i don't want to keep quiet and die so i have to make noise. I need to make noise mo yẹ kí n sọ tèmi síta kẹlẹ pa ṣe bẹ́yìn náà ni ṣe bẹ́yìn náà ni ẹ bá mi wá kàn sí sọ̀rọ̀ mi náà. ẹ eh, tó bá jẹ́ pariwo ló fipò myself issue to issue then go ahead and talk I'm out. lórí olórí ẹ fi mí sílẹ̀ lọ. o ẹ fi ṣe pé tó bá ti burú tọ èmi nìkan ló máa kù no it's not possible ẹ bá bá mi wá kàn sí sọ̀rọ̀ yìí. afẹ́fẹ́ ò fẹ́ gbígbóná tó bá fẹ́ gbígbóná wọ́n ti rán afẹ́fẹ́ ní iṣẹ́ ni. Ah èèyàn lè o ah, ìjì tó ń jà yìí o kò ní fa ewé mọ̀ yá débi wípé ó lè dominú agbádá dànù o ìjì níwájú lẹ́yìn ọ̀rọ̀ ikọ̀ ẹnìkan o a ọ̀rọ̀ mú mi ọ́ máa jẹ́ jìyà o ẹlẹ́dá mi ò máa jẹ́ ń jìyà ó ọmọ pẹ̀tẹ́ mi nìyà ó. ẹ ṣe pè mí mo jẹ́ o yes ma mo dáhùn. tí o lọ ṣó o níròrí ni ṣé o ní ìròrí tó o ní ọpọlọ tó o rò ní. pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé kò yẹ kí ọpọlọ kó tiẹ̀ ṣiṣẹ́ ni kí ni pírọ́blẹ̀mù ẹ lọ ṣé o fẹ́ sọ wípé o gbọ́ pé èèyàn kan kọ́ géètì látàárọ̀ ni. Ah, tó bá jẹ́ ti yìnyín ò ní mú gbọ́ èmi ò dáhùn ni bẹ́ẹ̀ ni wọn ò dáhùn ni sẹ́wọ̀n fẹ́ yìí ò sí ń ta àwa làwa máa ń wà ń ta àwọn kọ́nsẹ́ẹ̀tì àdánwò orí burúkú kan máa ń ṣẹlẹ̀ lẹ́nu géètì ẹlòmíì kan jí láàárọ̀ kùtùkùtù yóò kan géètì kókókó tá a bá sí báyìí good afternoon sir brother please i come from badagry i come and look at my brother for this area i no get transport fare please help me bó ṣe wà oníbàárà ni wà bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀mọ́ lóòkè lọ sinmi ẹ̀mọ́ òwúrọ̀ ti. kó o ṣe bẹ́ẹ̀ kẹ́rin ṣé owó ojoojúmọ́ ni irú àwọn èèyàn bẹ́ẹ̀ máa wá ni òkè tó wọ́n ti ṣe débẹ̀ lọ́wọ́ bóyá àwọn ará wa. adúlọ ní wo lélẹ̀ ìgànnà kí ló ti bàbá ìgànnà a báà mi ẹyin ni ẹ wọ́n mi ọ̀rọ̀ pọ̀ ẹ ẹ ẹ tó bá pé àwọn ọ̀gá ń lé mi bọ̀ náà gbogbo ti máa gbé mo ti máa dìde ẹ wọ́n mi ẹ kú jẹ́ bẹ́ẹ̀ ta ẹ lẹ́wà ẹ mm, ẹ ẹ kú ẹ kú ṣe wàláì bàbá ni o wàláì bàbá ni o. aya mi sálàfíà mi ìpè pàjáwìrì tó pè mí ah, kí ló ṣẹlẹ̀ tí kí lọ ọkọ wá jáde. kò jẹ́ mi náà ah, ṣàdédé ló pọ̀ déédéé bẹ́ẹ̀dì tẹ lórí bẹ́ẹ̀dì ló dẹ̀ bọ́ sílẹ̀ ló dẹ̀ jáde lọ láì dágbére fáni bọ̀dì ah, àtàárọ̀ tó ti lọ báyìí ó ní mo ti ń pe fóònù ẹ̀ kò gbé kò dágbére kò ṣe nǹkan kan mi tó wá ìgbà tó tojú sú mi náà ni mo ṣe pè yìí kò yé mi irú nǹkan báyìí ò ṣẹlẹ̀ rí kò yé mi mi ò máa rí ládùúgbò àṣàánú mi kò sọ pé òun fẹ́ lọ rí ẹnìkan. ó sọ yáyá kò sọ nǹkan kan ọ̀dẹ́dì. irú rìn wo lè irú rìn tó irú rìn tó rìn. ìgbòho kò jẹ́ mi lọ́dẹ. a ní kò dágbére ibi tó lọ ó kò jáde ni ó kò jáde ni. ọ̀gá mo ti mọ ẹgbẹ́ wulẹ̀ kọ́ géètì ah, mo ti mọ ẹ̀ ẹ káàbọ̀ ẹ ti fi gbogbo lé sínú dàlú tẹ́sí ọ̀gá ọ̀gá tẹ́lẹ̀ kan tẹ̀ ní sígẹ̀tì orí mi madam akọ àmójúbà o wàhálà ọ̀gá ti dé. akọ àmójúbà ah. ọ̀gá ti dé. Ládìpọ̀ èmi sọ fún àwọn Ládìpọ̀ mò ń gbọ́. ń bolo lọ. mo ti ṣe pé mi mò ń jẹ́ o yes ma mo ń jẹ́ o. Ládìpọ̀ hmm? kí ló dé tó o fi mọ́tò lè síta tó o fẹsẹ̀ rìn wọnú ilé. ẹ ẹ sáré mo sọ pé àṣàkẹ́ ló kọ ọ̀dọ̀ ewu barista ló wà ní nọmba one ní apple music wọ́n bá mi argue yes ah ṣe ọmọ ọ̀dọ̀ ewu ọ̀dọ̀ ewu àṣàkẹ́ ló kọ ok mo sọ fún wọn àbí mi ò sọ fún ni ládìpọ̀ àṣàkẹ́ kọ́ ló kọ ni. rárá kọ́létì ló dàbí kó kọ́. àṣàkẹ́ àbí àṣàkẹ́ àbí àlàkẹ́ kọ́ ló kọ́. ó yé mi. mo mo mo ń dẹ́ni. ọlá olúwa mi di púpọ̀. Hmm? Hmm? ló fún ní alákẹ́ ló kọ́ o. <laughs> Ah. bó ti ṣe pẹ́ mi mo ń jọ ọ̀rọ̀ pọ̀ yes ma mo ń jọ o. wú ọ̀gá ẹ̀ so kí mú o ti yé mi o ti yé mi. ọ̀gá ọlọ́ọ̀lù amídí púpọ̀ ọlámìdí púpọ̀ gúúsọ gúúsọ múdání múdání sọmọdání ọgbà sọmọ oníkọ̀ọ̀kú dání. ẹ̀wọ̀n dẹ́ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ṣe jáde ṣe. ọlọ́pọ̀ ah, ọlọ́pọ̀ ọ̀jáde ọjà ọdí ewu ọdí ewu ọdí ewu ọdí ewu. ìwọ tó mọ simple question singular and plural. yóò lè gbẹ́jú bí tí mo wà ìjọ torí ọlọ́pàá náà ṣe fẹ́ mú ọmọ náà. you see mo ah. dẹ́ mo sọ fún ẹ pé àṣàkẹ́ ló kọ́ mi ọ̀rọ̀ la you a liar. ọ̀gẹ́ mọ́ bọ́ ló wá you are a blood kini o dàbí you are a blood liar. bọ́ọ̀lù mọ́tò tiẹ̀ wá wá. bàbá okùn ni ẹ mú mo gbọ́dọ̀ pẹ́ tí ẹ mú ọ̀gá lé o wọ́n láì kúkú ọ̀gá lé o sábẹ́ wà gbọ́dọ̀ gémi jẹ́ bí ẹyin ọ̀rọ̀. Ah! ọlọ́run kan ti ṣe mí o mo ti ṣe gbà olúwa mi di púpọ̀ ọlọ́run olúwa mi di púpọ̀ ah! ọ̀rọ̀ pẹ̀sẹ̀ntì ẹ̀dá ò ṣáá ní nọra ẹ̀ kó bú sẹ́kún. ó jàre pásítà. ẹni tó nọra ẹ̀ tó bú sẹ́kún. ẹ rí i pé nígbà tí a ti gbàdúrà fún wọn tán tí a sì ti fún wọn ní omi àdúrà mu hmm. ẹ rí i pé ni ara wọn ti ń balẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣùgbọ́n ó kù kinní kan. kíni. tí wọ́n bá lè jẹ́wọ́ ohun tí wọ́n gbé ìkọ̀kọ̀ ṣe ó dá mi lójú pé ara wọn yóò dá. ẹyìn. Ọládipọ̀ Ọláolúwa mi di púpọ̀ ń gbọ́ kí ló ṣe ń kọ̀kọ̀ kí ló ṣe kí ló ṣe pamọ́ kí ni nǹkan àṣírí tó ṣe pamọ́ jẹ́wọ́. kọ̀kọ̀ kọ̀kọ̀. Ọládipọ̀ ọ̀pọ̀ mi tuntun ọlọ́run ṣàánú mi ṣẹ́gun mi tuntun ọlọ́run má jẹ́ kí má jẹ́ kí ìṣòro má jẹ́ kí kókó ráyè jù. ṣe ní kọ̀kọ̀ tó fọ gbogbo wàhálà yìí lójijì tó sọ fún gbogbo wa ká lọ. ó mà ṣe o mo kánjú tú olú ọrán láì mọ̀ pé ìgbà ọ̀tọ̀ sì lọ́bẹ̀. ìyá ẹ dára fún mi change. ẹ má bínú ah, change náà mo bá yín lọ mú wá ẹ má bínú. ẹ má bínú. káàárọ̀ o kí lẹ tún fẹ́ rà o. gẹ́gẹ́ bí ṣe mọ̀ wípé ara máa ń lò so wọ́n dẹ̀ fẹ́ lóògùn láàárọ̀ ọ̀pọ̀ wọn ti jẹ̀bọ̀ kan kẹ́ máa gbogbo àtàwọn àlejò sẹ́ni tó ti jẹ̀bọ̀ kan ní wa o. mo lè ní kí wá bá yín bóyá ìjẹ̀bọ̀ fún mi ní gẹ́jọ gẹ́jọ wọ́n ti jẹ́ fún àbùkù. jọ mo fẹ́ bèrè question kan lọ́wọ́ ẹ̀ inú mi dàgbà tó bá lè dá mi lóhùn tó sì sẹ́ẹ̀sì ọjà ń lóhùn. ṣé o ẹ́fà gbọ́ nínú ìtàn wípé mo jẹ fámìlì yìí lówó tí mi ò sọ? ò ní lè dáhùn mo mọ̀ kó ní lè dáhùn. mo ti wá wá sí ibi báyìí ní sí láàárọ̀ kí mi máa fún yín ní bread lẹ́yìn tí mo ta ọjà seventeen thousand five hundred fún yín tí mo yarí pé mi ò ní tajà fún yín mọ́ mo ti wá kẹ́sẹ̀ lẹ́sẹ̀ láàárọ̀ pé kí wá fún ẹ ní bread hundred naira kí wọ́n láti ń ṣe irú ìyẹn kò fún wa ní time bẹ́ẹ̀ ní time díẹ̀ ni o ṣẹ́gun a máa sanwó yín. kémi fún ẹ ní time díẹ̀ o ò nílé ìdájọ́ tó máa sanwó jọ time yẹn ló máa ra ọjà sínú ṣọ́ọ̀bù fèmí time yẹn ló máa ra ọjà sínú ṣọ́ọ̀bù fèmí wọ́n gbogbo tí mo tẹ̀ ń bẹ̀ sọ mi ò ráyé ó ṣọwọ́ àrọ̀ monday dákun pàṣẹ fún jà lọ ó ṣe ẹni tẹ́ máa sọ dìdà bí mo ṣe dà lẹ́ wá àṣẹ fún jà lọ ó ṣe. hundred naira hundred naira ẹ gbà. ẹ ṣe wo ojú ọlẹ́ni tó sanwó ẹ̀ léèrè tó bá tún ti bí ẹ̀ da wo lórí burúkú má ṣàfàrí kí tún rẹ́sẹ̀ ní ṣọ́ọ̀bù mi olórí kórè akóṣì ìdúró. Baálẹ̀ aláyé ọlọ́rọ̀ òṣò pa àdúgbò yìí kan baálẹ̀. tó bá di ìrọ̀lẹ́ ẹ wá padà níbi èsì ọjọ́ sí àlàyé ó yá ọ̀gá ti sọ̀rọ̀ ó yá ẹ̀yin boys ẹ gbéra ẹ gbéra ẹ gbéra agreement. òjò náà ga ni o. kí ló ṣẹlẹ̀. torí pé onídìí ẹ ló ṣe lọ jáde. Hmm? Ah, ṣé understand wo ọ̀rọ̀ bíbí sọ wípé ìwọ béèrè àwa yóò sì fún fún ọ tó bá dọ̀dọ̀ èèyàn kan tó bá béèrè lọ́wọ́ ẹ tí ó bá fún ẹ lọ sẹ́dẹ̀ lómi wọ́n pàdé aláàánú ti tiẹ̀ ṣojú kan tó ṣe yìí má ṣe mọ́ ọ tó pé ìparun ló máa ń gbẹ̀yìn ilé má ṣe mọ́ ọ kọ́kọ́ gbà wọn. gba owó iná ṣọlá kò fi lọ ra nǹkan fún àwọn ẹni dédé ń pa sotiri má ṣe kò tó ṣe mọ́ o má ṣe kò tó ṣe mọ́ o tí wọ́n bá ti di anytime tó bá ti bẹ̀rẹ̀ ìbísà kò yẹ kí wọ́n bá ti dìgbà kankan wà wá sí base two bèrè base two kó béèrè òjò kan you tó bá lè béèrè òjò ní gbogbo yìí wọ́n máa ń júwèé ibi bá fẹ́ bọ̀ béèrè bestu bestu ni máa ń sábà wà jù wá pàdé níbẹ̀ ní any time tó bá ti rìn ṣòtí má jalè mọ́ o má jalè mọ́ o kálíbà mi ní sásìkò kọ́ ìjọ tó rọlọ má jalè mọ́ o ṣé o mọ̀ ṣé o mọ̀ kó lè lo bọ̀mọ̀ jẹ má jalè mọ́ ṣòtí ẹni ò sí bá wù ẹ pé kó náà wá ẹnìyà máa wù ẹ pé kó jáde wá ah, ó dájú a ò lè rí nínú ayé. Ọláwálé nítorí tèmi ni yàtọ̀ tó iṣẹ́ wá ṣe jẹ́ ètò yìí. Ah oṣù <laughs> mi ó gbà wá ìwà yóò wà nílé yìí ìtòdè tó máa ní mi ṣe wá ṣẹ́gun ikú bàbá yìí dùn mí wá. Màámi, màámi, ọ̀rọ̀ ẹkún kọ́ ló kàn màámi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má tún fi ẹkún dá nǹkan mí síra yín lára ẹ má sunkún mọ́ màmí ẹ má sunkún mọ́. ẹ̀gbọ́n mi kí lẹ tí wàá rò báyìí ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò ń ṣe ìrònú ló kàn ẹ wò bóyá kẹ wáá jókòó sí ibà kí èmi lọ gbé mi kaná ká fi jú ọwọ́ wọn àbí kí n mówó yìí kí n lọ fi rògùn fún màmí èwo ni kí n ṣe ń bẹ̀nu méjèèjì ìyá ò sùn wọn. ìyá ní tí ń jọmọ tí ń jòjò. ìyá dìrọ̀ a ní wọn dáwọ wọn làwọn olùgbà fọlẹ sínú ilé ẹ wà má kúrò ní lánàá òbí tẹni ẹ mọ gbàǹkọ kan lọ́sẹ̀ sí. bàbá wa rà. bàbá wa rà. tẹ̀lé fún abẹ́rẹ́ bá ṣe dọ̀tún bolẹ̀ sí tí wọ́n bá gbogbo láti gbé ìwà láti àwọ̀ ṣé abẹ́rẹ́ ti ṣe wúrẹ́ bíbí. ṣé ìwọ náà kò rí òkòrò kò kú kó tó kó tó gbìn ìpàsí ṣé èmi jẹ́ ìyàwó ẹ̀ tó ń fi ẹjọ́ ẹ̀ sùn mí. ọ̀wàrà kí ni tèmi báyìí ṣé bí orí okòrin ìkókú kò tó lọ gbìn ìpàsí àbí ṣé èmi jẹ́ ìyàwó ẹ̀rín tó ń fi ijọ́ tí òkàn mi tó fi ń sùn mí báyìí náà wo jẹ́ ìsàn kan fún ẹ bàbá ọ̀wàrà sọ ní gbogbo òórùn kìnìún náà ó ti fẹ́ pa mí sínú ìrẹ́ ojoojúmọ́ ni mò ń sì kẹ̀rẹ̀ dọ̀ ọdún kan ọdún méjì ni mo máa fi sí ìzówó ẹ tí mi ò ní sanwó rẹ fún ẹ tí o bá wà kọsẹ̀ sí gbogbo kìnìún sórí eré tí mo tiẹ̀ tẹ torí ẹ tí mo dúró di ẹ rà. bẹ́ẹ̀ gbogbo gbàgbé orí fúnkẹ́ kó mi àná máa tọ̀rọ̀ lè wá ní ọ ẹ lọ́kọ́ lọ́lù mi mo bọ́ sí bí èmi tí mo lé mo bọ́ sí bí mo fẹ́ gbàgbé síbí ọ̀rẹ́ ọ̀sára o. <laughs> ó dà nǹkan rà tí mo fẹ́ sọ fún ẹ tí mo fẹ́ béèrè ìbéèrè ni kò dẹ̀ yẹ kó fàjà fún ara ìran tó wà ní irun rẹ wa kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi gé ìran rẹ tí wọ́n rẹ̀ bẹ́tẹ́ irú òkùnkùn rẹ̀ yẹn sùn láti bí ìjọ́ mẹ́ta nínú rẹ̀ ìran kí ló ṣẹlẹ̀ gangan. mo kó lọ sínú kọ́ńbọ̀dù aṣọ ni. ẹ wá rọ kò jáde. ó dà kó ya wèrè má tilẹ̀ ó dà kó rí ẹ ń sáré wọn rí iná bẹ́tẹ́ mo kó sínú kọ́ńbọ̀dù aṣọ lọ mú sí ẹ ń bẹ̀. nígbà tí a ti tún ìṣirò táwọn ìpínlẹ̀ wà lórí ẹ̀mọ́tò gbowó ọpọlọ ẹ̀ ti gbálẹ̀ ṣé àwọn èèyàn jẹ́wọ́ olé àwọn èèyàn jẹ́wọ́ olé wọ́n já sẹ́mi lẹ́pà sẹ́mi lẹ́pà tí mo já náà. bẹ́ẹ̀ sì ń jẹ́wọ́ náà ń jẹ́wọ́ olé wòlé ẹ̀sìn ra aṣọ àtẹ̀yìn ẹ̀ ń dẹ́kun ẹ̀ta thirty first ìyá peter olórí burúkú ọmọ ẹgbọ́n tó bá wà nulẹ̀ ọ jẹ́ owó oṣù mẹ́jọ lọ ra díẹ̀ ọ dẹ̀ pa ọ́nà pínú yẹ tí wọ́n pè màmú sápè mi ṣe láàrú tó tí orí ẹ̀ pé mo mójú kò nu gbogbo ọ̀rọ̀ ilé ayé ni màá sì ṣe adìẹ àti ráìsì ẹ ni. bàbá Harold ojú ẹ ti ń pọ́n bíbí ẹ̀rà ó ti ń gòkè díẹ̀díẹ̀ wo jọ́n torí ọ̀rọ̀ ọ̀hún kiri kọrin mo mọ̀ má fi irun mi mo mọ̀ ń jẹ o torí mo mọ̀ pé èèyàn kan àtọ́rẹ̀ jẹ́ fún ìwúra nínú ilé náà kò pẹ́ méjì ẹ̀yẹ méjì kì í jẹ́ àṣà ìyá ọ̀rá di púpọ̀ lóore jẹ fún ìwọ ìran nítorí ẹ náà rántí máa gé ìran inú ilé ìmọ̀ mọ̀. ọ̀rọ̀ wèrè a máa ṣe ń gbà mí ọjà náà. èmi ni wèrè. ee ṣe bẹ̀rẹ̀ ṣùgbọ́n sọ̀rọ̀ bá jọ̀rọ̀ wèrè a fi hàn pé wèrè náà sọ̀rọ̀ tó dáa njẹ́ o ti dẹnu lé ìrí njẹ́ o ti kó dẹnu lé ọ̀sán ọlọ́pọ̀lọ́ báyìí rí. ìyá èmi náà. ní sùúrù àfikàn yọ inú àfikàn yọ ò tí mo fi tá à ń bọ̀rọ̀ bọ̀ ìyá ọlọ́dúnkọ ah. lóòótọ́ lọ jẹ́wọ́ ná mm-hmm. kódà ó tún jẹ mí lówó ilé eh, eh. ṣùgbọ́n ìtọ́lá tóun jẹ tí n fi lè bàjá ni pé inú ilé yìí o inú àwọn tó ṣe rédíò ní tálàntì wà nínú ilé yìí tó pé dáadáa wọn dá tálàntì nínú ilé yìí lọ́kọ ẹ̀ wà. àwọn àwọn sèyàn gidi ni mo ń bọ̀ ṣé màá tó pé wá ti kú ní ìsìn pọ́kọ ẹ ti kú kí n máa fọ́ lé mu wọ́n bá sọ̀rọ̀ àwọn ará ti ń sọ pé ẹnu mi ò fẹ́ ká sọ̀rọ̀ mi yọ ní tó ti ń kún sẹ́yìn sọ lẹ́kùn lè pé tí ìwà lágbára ló mẹ́kọ́ lọ sí bọ́sì kọ́tà ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ̀ ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ̀ láyé ẹ tọrọ yìí tí kò bá lágbára láti gbé irú frat irú frat tí àwa èèyàn pàtàkì tá à ń gbé tí ò bá lágbára láti gbé irú frat kó kó ẹ̀rọ ẹ̀ kó rọ sínú bọ́sì kọ́tà bọ́sì kọ́tà nínú ilé wọn bọ́sì kọ́tà ni ó sì irú frat. mo mọ̀ tó kó débí tó wá tó bí ọdẹ bí òun lọ́mọlanke ń sìn jẹ́ wọ́n á já ọtán tí wọ́n á tó tú o ẹ tẹ́ fọlọ́kadà lè tẹ́lẹ̀ àṣírí títú ọ̀kadà òtísẹ́ mọ́ mm. kórópè tó ń rè nǹkan apà gan-an wọ́n á rọ̀ sí ẹ̀ níwọ̀n àlèyà láti gbé yẹn wọlé mọ́ mm. sọ́mi ti ń yọ mm. tó nígbà tó gbọ́ bẹ̀rẹ̀ tó níyà ya ẹyin èèyàn. ọ̀rọ̀ ló jẹ́ ìjà ẹ̀ sí kankan ìwọ ò já ìwọ ò rè dọ̀njà sí torí ẹ̀rọ ọ̀rọ̀ ṣe wàrà fún ìkẹ́ ẹ̀ torí pé ọmọ ìkòrin ẹ̀ sórí gbogbo ọkùnrin tó bá ọkọ̀ eré tó bá rìn káàrin àdúgbò yìí gbogbo wọn ló máa gbé mi gbé wọ. gbogbo wọn rán máa gbé mi. kí ló ń sẹ́bẹ̀ tó ń sẹ́bẹ̀ kí ni. gbogbo wọn rán máa gbé mi. ṣé tó ń kwalẹ̀ tí balance. ọ gbogbo wọn rán máa gbé mi. abẹ́rẹ́ tó wá sẹ́nu wa ga sókè báyìí kí kí ni ìwé kwalẹ̀. Ah, orí kan o lè lé ọ̀dọ̀ mi rí ilé kẹta ni mo kọ́ lọ́yẹn ajá alẹ́ mi sísè lọ́mú ẹ̀. ṣé àmú mi ló fi ń lọ́mú ajá. kí ni ọyàn ẹ̀rọ balance yìí ọyàn rẹ tí ò ní pákéjì. eré ikọ̀ balance bàbá yàrá mú ọwọ́ ẹ wá mú ọwọ́ ẹ wá kí o fọwọ́ ẹ rè mo bó ṣe dúró èmi virus àwọn corona virus tó ń gbé kiri èmi ò ń ṣe corona virus. wọ́n rà ro kóra ẹ̀ sí fún ẹ àgbàyà ló ṣe fún ẹ ọwọ́ ara gbogbo yín náà kí rírà ká ẹ̀ ò rí pé mi ò wọ̀ kí kọ̀ọ̀rà ní ìlú mi. ọ̀rọ̀ ìfọlọ́ ń gúnlẹ̀ kó lórí ẹ̀ sọ́ọ́ ṣé wọ̀ rẹ̀ wọ́n rí ẹ̀ wọ́n rí ajá mi sí ni ọmọ ajá mi kò ní búrárì ọyàn tí kí la wá ṣe báyìí. kò tiẹ̀ wá yé mi báyìí torí ẹ̀ náà ni mo ṣe wá bẹ́ẹ̀ àtàlẹ́ àná lògùn mọ́mì ti tán ṣáwá tá àti ẹ̀ tí ìrówó fi jẹun látàárọ̀ la fẹ́ wá rówó fi rògùn fún mọ́mì torí ẹ̀ náà ni mo ṣe wá bá ẹ bóyá wàá tiẹ̀ lè rówó díẹ̀ yá mi. mo tún ráyè ó wù mí kí n help ẹ ọlọ́run bọ́ èmi gan lówó lọ́wọ́ so kò rí lè jẹ́ kí n mọ bí mo ṣe lè wà of help. Ah, oh my god hmm. ẹ káàsán mọ́ mi mi mọ̀ pé wà ń lé mà. mo ti mọ̀ kó mọ̀ pé mo wà ń lé ni tó bá pọ̀ mọ́ ni ò bá ti yọjú sí mi lókè báwo wà lára mọ́ mi ẹ báyìí. a fọlọ́run máa ń balẹ̀. ah ọlọ́run ṣeun ọlọ́run ṣeun á balẹ̀ lágbára ọlọ́run. ìyàwó ẹ ah, ṣe fi rògùn mọ́ mi má sọ pé ó kéré ọkọ mi dá you. yìí kẹlẹ bá rí nǹkan jẹ kó bá mi kí mọ mi dá ọkọ mi dá àmín àmín àmín ó dàbọ̀ ọkọ mi lọ́ra o. ọ̀rọ̀ jàjàre káàtì ẹ̀ níwò lówó lọ́wọ́ tó lè fọ́ rẹ̀ ṣebí wàá wá bá mi mo dẹ̀ ti máa ń sọ fún ẹ wípé ṣoore tó ń wò yẹn òun lóore máa ń wọ́tọ̀ ẹnikẹ́ni tí wọ́n bá dẹ̀ nípa láti ṣèrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì ẹ o mo fẹ́ kó fi tọrẹ kó fi ṣàrẹ̀kọ́gbọ́n kó rí bí ilé ayé wọn ṣe ń ṣẹlẹ̀ báyìí nígbà tí bàbá wọn ń bẹ láyé kò jẹ́ kí ìyá wọn ṣiṣẹ́ o ó máa sùn látàárọ̀ dálẹ́ ni kò ń lóko kò lódò ọkọ mi ni má ṣiṣẹ́ ọkọ mi ni má ṣiṣẹ́ òbí tó gbédé tó bá mọ̀ pọ̀kọ̀ wọn tètè kú ni ṣùgbọ́n máa múra ṣiṣẹ́ nígbà tí ò ṣiṣẹ́ wo wàhálà tọkọ ìwà dálẹ̀ fún báyìí sórí bí ayé ṣe rí hmm. ìwọ náà mi kanlẹ̀ hmm, báyé ṣe rí lórí yẹn ká ní ìbọ̀dé Ọládipúpọ̀ náà ti ríṣẹ́ kí dáàdì mm. wọn tó kú ni mm. gbogbo wàhálà tó wọn àti fámìlì wọn pass through yìí wọn kò ní máa ṣẹlẹ̀ sí wọn. nígbà táwa níjọba ńkọ́ kí la fẹ́ ṣe. ṣé ta bá níjọba gidi ṣé kò ti yẹ kó rí sẹ́ni. bọ̀mọ́ ojú mm. tó ń pọ́n ìṣìn wọn àpọ́n púpọ̀ o. Ah! ìjì tó ń jà iyò kò nífa ewé mọ̀ yá débi wípé ó lè dominú agbádá dànù. ọ̀nà ìwà lára yín báyìí ìjì níwájú lẹ́yìn o. ṣé tí ń fi bẹ̀tà báyìí. ọba wálé mi ò fi bẹ́tà kankan ah. torí pé mi ò lè parọ́ fún ẹ. ọba ah. wálé àwọn ẹgbẹ́ nǹkan. ẹ̀rù mọ́ mi wàhálà tí nànà bá jáde látàárọ̀. ọba hmm. wálé jọ ọkọ mi tí àwọn ẹgbẹ́ ìbá ti dé ọlọ́wálé ó wẹ̀ wá ẹ ṣọ́ra yín báyìí. Mami, màmí kílẹ̀ ń sọ kílẹ̀ ń sọ. ọlọ́wálé Mami, ẹ múra yín báyìí. màmí kílẹ̀ dẹ̀ ń sọ̀rọ̀ báyìí hmm. ẹ̀yin náà wà pẹ̀lú wa màmí kò sí nǹkan kan tó máa ṣe yín. kò ní sí nǹkan kan tó máa ṣe yín náà láwálé mo kò fẹ́ bẹ́ẹ̀ má ṣe ra yín lọ́mọ ìyàwó sá o. kí ló ṣe màámi má ṣé kí n bomi wá ṣé kí n bomi wá màámi má màámi màámi màámi màámi bomi wá bomi wá màámi kí ló ṣe ah! màámi. ti bàjẹ́ o. mami o mami ẹ nílé lọ mami ẹ nílé lọ. mami. mami. ìṣẹ́ ní ń dání bí ẹni dági òṣì ní ń jẹ ní láláìwẹ̀ ìwọ. ẹni òṣì bá wù ẹ́ pé kó náà wá ẹnìyà máa wù ẹ́ pé kó jáde wá. ó dájú a ò ní wí nínú ayé ìyá ò o ìyá ní ni ìyá tí ń jọmọ tí ń o ìyá dìran kọ́ oṣù sunwọ̀n o wà ó rẹ́ni bàlá ọ̀la kì í yẹra. Iṣẹ́ kì í dédé ṣẹ́ bí ò bá nídìí tí ò bá nídìí tí ò bá nídìí o. Afẹ́fẹ́ ò fẹ́ gbígbóná tó bá fẹ́ gbígbóná wọ́n ti rán afẹ́fẹ́ ní iṣẹ́ ni. Èèyàn lè o ìjì tó ń jà ìhò kò nífa ewé mọ̀ yá débi wípé ó lè dominú agbádá dànù o ìjì níwájú lẹ́yìn ọ̀rọ̀ ikùn ẹnìkan o a ọ̀rọ̀ mú mi ọ́ máa jẹ́ jìyà o ẹlẹ́dàá mi o májànjìyà má má pẹ́ tẹ̀mí níyà o. ẹnu ẹni la fi kọ́ méje orí mi máa ma gbà bọ́ndé o. ẹnu ẹni la fi kọ́ méje ìṣẹ̀dá mi máa ma gbà bọ́ndé o. gbé mi débi àsùnwọ̀n o. ìṣẹ́ ní dání bí ẹni ń dági ọlọ́run mi ó má má pẹ́ tèmi níyà ohun ìyàsùn wọn o nítorí báwọn bá rẹ́ ní bàrà ohun ọ̀la kì í yá báwọn fẹ́ ní lọ́dẹ̀dẹ̀ ohun wa kì í ta bẹ̀rẹ̀ má má pẹ́ tèmi níyà ohun ìyà ọ̀dà láyé mi má má pẹ́ tèmi níyà ohun mi ò fẹ́ ohun pẹ̀lẹ́ àbúrò. Ah, ṣé tó ọlọ́run náà bẹ́ ò torí tó èmi o. ẹ ṣó mọ nǹkan kò ní ìparun omi lọ́la o omi tó wà ní fíríjì wúmà yẹn òun la máa kà lọ́la kò sówó kankan nípa afẹ́rẹ́ kiri ó ti yẹ. ẹ wá àkíṣọ́ rẹ̀ èrò káyọ̀ o onílé arele a eh. máa ríra lọ́jà lọ́la. iyọ̀ ìgbà táyìn ti dé ilé yín ó yẹ kẹ́ lè dá wa dá ṣòro wa ká máa lọ. a ah, ah, kò rí báyẹn. ṣe é rí ọlọ́run ní kàtúnrí wa o. ká ah, nínú ṣé síbi ìgbà ni a ò bá rárán tí ń dánú lóró kílẹ̀ wí ká nínú ṣé síbi ìgbà ni a ò bá rí ọkàn kedere. èwọ́n tiẹ̀ ẹ wo bí ọ̀rọ̀ báyọ̀. kò sí ìpẹ́ tí mọ́mí jáde ní ìṣẹ̀lẹ̀ náà wọlé. wọn kò sí ìpẹ́ ṣé bí ẹsẹ̀ yẹ́ ẹ̀ ló ń tẹ̀lé. ìyí ẹ̀ tó yẹ pé inú gbogbo àyàwó tí mo fẹ́ pátá ìyí ẹ̀ ló ya wèrè jù bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. kọ́ ẹ pé èèyàn ó dé pé ìfẹ́ súnmọ́ èèyàn ó rí yàwó ẹ̀ báyìí ojúmọ́ ọmọ kọ́ jáde ó jáde dúná sí wọn náà fẹ́ jọ yé e ni. Ah. òun ló jọ òun orí ẹ mo tún dáhùn àgbọ̀nsí láìsí wúrẹ́. o ti jọ àwọn ẹgbẹ́ bí wọ́n bá fẹ́ pọ̀ wọ́n pa mí tó òkúra gan-an wà ní sí ẹ ìyẹ́ wo ìwọ jákujàku lọ́sọ̀dọ̀ Peter kò ní mo ní kó máa rẹ́ sí mi jọ. àbẹ́ẹ̀rí àmì ń tọ́jọ ọ̀nà ìdáná àgbọ̀n sílẹ̀ ìṣòfò kọ. mo lọ lọ àbúrí ẹ̀ dàrú ni sórí yín yí ni ẹ̀rí mi lójókòó ni. à ń kí yín babaláwo etí ń dún yẹn lọ́lọ́run ni ó jẹ́ kí n gbọ́ pé yóò kí mi ìbá ń lọ́rọ̀ ẹ̀gbọ́n yín dà. àjọ kúrò ń lé láàárọ̀ ẹ̀yìn káwọn tó wáṣẹ́ lọ táwa náà sì lọ sọ́jà ta lọ ṣọ̀rọ̀ ajé. ọ̀rọ̀ ajé lọ sọ̀rọ̀ ajé kí lẹ̀ ń tà. ẹ̀ ń ta pure water lẹ́yìn ìsàgbé sówó lé. mo ní pure water lẹ́ ń tà àti fẹ́mi sọ́dún tẹ́ jẹ ẹ̀ ń ta fáwọn òkú ni àìbáwò ló ṣe fẹ́ jẹ́ tẹ́ respect pure water sanwó lé. sọ́mbà yìí lẹ́fẹ̀ẹ́ ti ògiri. ẹ̀gbẹ́ ń sá fún mi àbí wọ́n máa máa wọlé lóru lóru bí ọ̀rọ̀ ẹ jẹ́ kó mọ̀ o pé lánàá wá o wọ́n sọ pé tí ajá bá pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún láyé yìí ẹ̀rùn ògùn sì ni sọ̀rọ̀ mi yẹ yín ẹ ti ẹ̀dùn náà nígbà bàbá yín èkó ọjà gbèsè owó lẹ́kọ́ tó kú ni mo fara mọ́ pé ọlọ́run ló mú abẹ́ ìyá yín òrìṣà ti yà fi kú ẹ náà ti wá mú kọ́ntínútù gbèsè ìyá yín ẹ̀mọ́tàkùn kọ́ntínútù ẹ̀mọ́ àwọn tó ń ya fíìmù tán pè kọ́ntínútù ẹ̀mọ́tàkùn bẹ́ẹ̀ kí n mọ́ gbàgbé iṣẹ́ ìyá ẹ̀ ẹ̀ wá ti wá gbèsè wá fẹ́ dìran àbí ó ti dìran fún yín bàbá yín jẹ owó kó tó kúnú ilé náà lọ jẹ sí ìyá yín náà jẹ kó tó kúnú inú ilé náà lọ jẹ sí ẹ̀yin tún wá rè ẹ̀ wá lẹ́ǹta pí ọ̀tà. kò ṣeé pé wọn àwa náà láti máa jẹ gbèsè àmọ́ ó yẹ Ọlọ́run mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ ọlọ́run máa ṣe àánú a máa san gbogbo owó tá a ti jẹ́ yín bàbá landlord. olùfẹ́ pé ọ̀dà tẹ̀ ń ṣe ẹlẹ́fìsà gbogbo ilé èló ẹ̀ ń ta omi náà èló ẹ̀ ń ta omi tí wọ́n dé ẹ̀ sìn èló ẹ̀ ń ta pé ọ̀dà ní ìsìn gáràjì. ó tẹ̀lé èló ẹ̀ ń ta omi ń sìn mo kàn fẹ́ mo ti mú mi ti pẹ́ èló ẹ̀ ń ta omi. twenty naira ni sọ. mo rí kan ẹlú náà fẹ́ sọ lé mi ẹ fẹ́ máa gbélé ọ̀fẹ́ ni mo ń bí ni ẹ fẹ́ sọ lé mi lé family house ni àbí mo jẹ́ mọ̀lẹ́bí yín àwa ìtàn wọ̀ lọ́n ta pure water twenty naira fẹ́ fi san gbèsè owó lé ẹ̀gbọ́n yẹn sọ fún o ẹ sọ fẹ́ gbọ́n yín pé bó ṣe ń dọ́gbọ́n tí ń pẹ́ lóru tí ń lọ láàrú tí ń wọlé lóru ìjọ kan yóò bá mi tàbí tì ní sùn tí ń dúró dè á mọ̀ pé ìwé wà nù lé. ẹ kó báàbù yẹn síbi báyìí ẹ dájọ síbi báàbù yẹn kó síbi òun sínú báàbù yẹn ó yà ẹ papọ̀ àbọ̀ àbùsẹ̀ ìkórè ẹ̀dá àdàlù fún bàbá fúlọ̀wẹ̀. bàbá fúlọ̀wẹ̀ mo lè. bàbá fúlọ̀wẹ̀ mo lè. kó sínú ẹ̀ tàpẹ́ ńkọ́ ló lẹ́pa ló lépa. one ninety wọ́n máa ninety fún yá ilé ìdáná ni wọ́n pa one ninety fẹ́ẹ́ fi sanwó lé wọ́n pa one ninety fẹ́ẹ́ fi sanwó lé tẹ́gí àbí mi bẹ́ẹ̀ lọ́rọ̀ o ẹ̀gbọ́n yín tó ya wèrè mọ́ tó ya wèrè á mà pé kíní tó kó bá bẹ̀rẹ̀ fún mi mo ti ti sẹ́yìn so ya wèrè wọ́n ọwọ́ ń lo mi o kó bá wù sí báyìí àwọn olóró ṣé owó ọ̀tẹ̀ tó máa yẹ owó sí one ninety rè nítorí sanwó lé òun rèé se wọ́n mọ̀ àwọn bíríkìlà ti ń kọ́lé káàkiri tẹ̀lé àwọn bíríkìlà kọ́lé sẹ́lẹ̀ bíríkìlà wá ṣerun bí o ṣerun bí ìgbé ewúrẹ́ sórí ìwọ náà kò máa lọ sí máa dá fún ọ bó ṣe wà yìí. ṣe tẹ ẹ tún sòtùkà ẹ tún sòtùkà èyí tí wọ́n ti tó ṣe sòtùkà lọ sí sórí ìtẹ́lẹ̀ ta ló lé lò ta ló lò sùkà kí lóun lò ṣe kọjá kó lọ sòtùkà yóò di méjì lóye ọ̀tá ọgọ́fù rí ọ̀tá bọ́ọ̀sì rí. owó yìí nígbà kó ń bára ni báyìí yóò ṣe dáa ẹ sáà ti jẹun. tí ẹ má bọ́ láyé gan ọ̀sán jẹ́ yín lórí burúkú ọmọ àmì tí mo bí náà ń sọ kọ́lá báyìí kọ́mẹ́sì ilé ọmọ aládàáda tí yẹ ìgbé fún mi wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe sórí. mama jẹmọ yàrá ẹni God's plan. ẹnu ẹni la fi kọ́ méjì ẹ̀ orí mi máa ma gbà bọ́dé o. ẹnu ẹni la fi kọ́ máa gbà bọ́dé o. pé mi dé bí a wọ̀n o. ọlọ́run mi ó má má pẹ́ tẹ̀mí nìyà òun ìyà fún wọn ah. ah. Stanley. Wow! I'm very happy to meet see you man. Uh -uh, Stanley. You know this guy, ni? I'm my classmate for school now. Yes, yes, they're my classmates. Na my classmates Yeah, for school, right? For yes. school. <laughs> guy, wetin happen na? Ah ah. Anyways, um, do you mind joining us? Ọ̀gá Ọládì púpọ̀. Ó ti go through a lot to, Ah ah. Ọmọ ọmọ ò believe ẹ ọmọ ò believe gan. Àwọn àbúrò ẹ̀ wá ń kọ́. Ah, wọ́n wà lẹ́yìn tiwọn, bọ́ um, bí mo ṣe wà ẹ̀ sìn mi ò tó ẹrú tó sọ mo máa ní láti délé lọ́sàn-án mi ò lè lọlé lójúmọ́ ọmọ ilẹ̀ búdọ̀ ṣù because mi ò búdọ̀ fojú kọ landlord mi báyìí sìn àtowó náà àtowó ilé tí mò ń jẹ lọ́wọ́ máa stop mi fún so seriously man ìyà ti jẹ mí gan gan gan. a jẹ́ pé òótọ́ ni òwe táwọn Yorùbá máa ń pa ọ́ ẹni tọ́lọ́run bá dẹlẹ̀ fún lẹ́ni kó má pe pàdé ẹ̀ lọ́lẹ̀ hmm. you see this guy for school that time ọmọ bàbá olówó ni. Are you serious? Very brilliant guy. Um, mo ó yà mí lẹ́nu true. Wo Stanley John. Owó ètò páàsì tó sọ pé ẹni tọ́lọ̀ ń bá dẹ̀lẹ̀ fún kó má pẹ́ pàdé ẹ̀ lọ́lẹ̀. At this point of my life, jọ torí Ọlọ́run. However you can help me, anything at all, tèmi náà lè ṣe tí mo lè fi bẹ́gbẹ́ pé you know I'm not a lazy guy. I mean, I didn't come out with it with a bad result. But mo ti wáṣẹ́ títí títí títí mi ò rí di di Ọládipúpọ̀ so o fẹ́ kí Stanley assist ẹ right. in any way you can. oh ìwọ náà fẹ́ di èèyàn ńlá láyé. actually. now nǹkan tó ń béèrè yìí ṣé ẹ̀mí ẹ̀ gbé ṣá. Ah, ẹ̀mí mi gbé bàjẹ́ bàjẹ́ anything at all anything tó máa sọ mí dèèyàn láyé ẹ̀mí mi gbé. ẹ̀mí ẹ̀ gbé. yes. because ó máa ń easy àti sọ o honestly it's very easy to say but nǹkan tó wà ń bẹ̀ ó ju nǹkan tó ń rí yìí lọ so i need you to think about it very very well. so o ṣú ọpẹ ẹni ẹ gbé nǹkan tó ń béèrè. ẹbí mi gbé e tó bá fẹ́ gbígbóná mi ò tì ní ìkọ̀kọ̀ láti ṣe ìjọ lè ti tí mo fẹ́ rò báyìí sí. Ah, èèyàn lè o ṣe ọ̀rẹ́ ah, ìdí tó ń jà yìí. láti púpọ̀ lórúkọ mi wọ́n bí lórí. Eh, eh, eh, come on i wasn't talking to you ẹni tí mo bèrè ọ lọ́wọ́ ẹ̀ nílé jẹ́ kó dá mi lóhùn. bẹ́ẹ̀ ni olórí tẹ̀lẹ̀ ṣe ń wo yìí ọmọ tó mọ ọwọ́ ẹ̀ ni o mo dẹ̀ fẹ́ kó bá gbà jẹun oh, ó ṣí ọ̀gán tó ṣe wà bẹ́ẹ̀. oh i see n gbọ́ wọn ni o mọ ọwọ́ ẹ̀. mo máa ń try sir mo máa ń try. ṣé o dẹ̀ ti jẹ́ kó understand pé ẹnu kìnìún báyìí ni owó wà know everything o ti understand everything. hey gentleman are you sure you're ready to hold the bull by the horn. ah uh, uh, yes àtẹ̀bá fẹ́ kí n the bull yẹn gan mo máa ẹ̀. oh. yes anything kọ́kí kan tẹ́ bá fẹ́ kí n ṣe ọmọ àṣẹ i am ready whatever tó máa gbé mi kúrò nínú poverty state tí mo wà yìí. wow. mo jẹ́ kí n bẹ́gbẹ́ pé mo fẹ́ ṣe anything at all. that's what i'm talking about that's what i'm talking about ó dá pé léyìí ó ní akíkanjú dáadáa ah mo gallant mo gallant. I can say you go ni mo rí pò náyà kí ló kọ síbẹ̀ yẹn. Ah, eh, eh, èèyàn Jésù. ah ṣé wọlé ètè ṣùgbọ́lẹ̀ ni. Ah, mo lè tè ṣùgbọ́lẹ̀ pa tó bá jẹ́ pé bẹ́ẹ̀ mo ti máa rówó. olórí ó lè tẹ ẹni tìmọ́lẹ̀ tó ṣe wà báyìí. wow in that case you should calm yourself lucky yeah Thank you, sir. calm yourself lucky. owó ni kókó. àjọba mi ni. owó ni kókó àjọmani ni. owó ni kókó. àjọmani wọ́n níbi iṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan ìpẹ́ṣẹ́ bẹ́ẹ̀ ni o tó bá ti yá kan kì í tún pẹ́ mọ́. àti wípé wọ́n tá a bá pẹ́ lórí èmi èsìkéèsì a máa bá níbẹ̀. lẹ́yìn tí ọládìpọ̀ ti ṣòro ẹgbẹ́ tó ń ṣe ìgbésẹ̀ àkọ́kọ́ báyìí èmi rò wípé ìgbésẹ̀ kejì ló kàn. bẹ́ẹ̀ ni ìgbésẹ̀ kejì ló kàn tí ọlá di púpọ̀ yóò wẹ ọṣẹ ọlà tá a máa fi bọ́ sí ìgbésẹ̀ tó tún kàn. ọlá di púpọ̀ ṣí igbá tó wà láàrin yẹn wàá rí ọṣẹ ọlà ẹ nínú ẹ wàá wẹ̀ fún ọjọ́ méje gbáko lẹ́yìn náà wàá wá rán àwọn ìránṣẹ́ ajé ẹ ní ìrìn àjò àrèmábọ̀ wá fún ẹ ṣí ìgbà yẹn. ẹni tó nọra ẹ tó bú sẹ́kún ṣó yẹ ká kí pẹ̀lẹ́ ṣá ohun tó fẹ́ lórí. owó ni kókó àjọ máa ní ni. owó ni kókó àjọ máa ní ni. owó ni kókó àjọ máa ní ni. owó ni kókó àjọ máa ní ni ti fi ọṣẹ ọ̀là wẹ̀ èyí tó ń ṣe ìpele kejì ẹ jọ̀ọ́ ló ní kóyákóyá ẹ gbé mi débi ìpele kẹta kémi náà bá lè di olówó kí n bá lè di ọlọ́rọ̀ gẹ́gẹ́ bí àwọn tó kù mí níbí báyìí. ṣé ẹni tá à ń gbéyàwó bọ̀ wá bá ó yẹ kó tún máa garàn ni ah. <laughs> olórí ẹ jẹ́ àgbébọ̀bọ̀ ìdìbẹ̀ ọ̀làdì púpọ̀. olórí. fi ọkùnrin balẹ̀ èyí lè ní jẹ́. bóníkọ̀kùn bá kọ̀kùn oníkèrè ayẹ̀kèrè ìránṣẹ́ ajé ọ̀làdì púpọ̀ ọmọ àbẹ̀bí o farahàn. ọ̀làdì púpọ̀ mú àdó tó wà níwájú yìí lẹ́mọ́ láyà ló ń bá dára o ẹ sà ṣe ṣe ń ṣeré ni àbúrò mi lélẹ́yìn náà but that's not possible. tẹnu nígbà tó rà àbúrò ẹ tó wá ń pariwo jọ ta ló expect. ẹ bá fi sílẹ̀ kó máa pariwo o so ọmọ ọlọ́mọ ló ṣe ránníṣẹ́ dé tòótòó. wa ọ̀rẹ́ a kì í tẹsẹ̀ bodò ká tún máa kígbe òtútù tètè ṣe nǹkan tó fẹ́ ṣe ń sìn máa sọ̀rọ̀ báyìí náà ṣé o gbọ́ kan tó ń sọ lẹ́nu ni ah, ah, ṣé wò mọ́ pé ẹni mi ò ṣe ni èèyàn mi ò ṣe èèyàn a lè fi wé alárùn lásán lásán náà man eh, this is totally impossible i can't i Will you keep quiet. ṣé orí bó ṣe wà yẹn nǹkan tó ti mu tó ti yà pí àmì báyìí kò jára ayé mọ́ kò lè jẹ́rọ̀ ọ̀run ìgbọ́ngàn pàápàá tó bá pẹ́jù tó bá kọ́ láti ṣe nǹkan tó yẹ kó ṣe ó máa yà wèrè ni. ọ̀tọ̀ ọ̀rọ̀ ló gbọ́ yẹn Ah! O sọ fún mi pé o máa dé lẹ́bù yìí. Do the needful! rán sí o ẹ ò bẹ́rí fáyé ẹ ò sá fáyé o. ẹ jẹ ayé ń sin ọ ayé ni rúmọ lẹ ń jẹ kó o bí mo ṣe wà yìí young money náà ń pè mí ìbẹ̀rẹ̀ ayé mi báyìí ọlọ́run ti gbọ́lá jíǹkẹ́ mi so ẹ bá mi náwó mi owó wà lọ́wọ́ mi mo fẹ́ kẹ́ bá mi nà ah, ah, kí ló wá ṣe máa ṣeré fún mi dáadáa lálẹ́ yìí. ah, ah máa ṣeré fún ẹ àyà ajá. ọ ah, ah, yé yé yé yé yé orí ìyá mi o mi o mi o mi o ẹlẹ́dàá mi o mi o ẹ wo ẹ wo. young man. wàá gbà yìí. stalo. ọ̀rẹ́. stalo. young man ọládipúpọ̀. what's up. ó ṣe pàdí mi ó ṣe pàdí mi. kí ṣẹlẹ̀ baba ah, ah, kí ló ṣẹlẹ̀ ń bí báyìí nìyẹn. kò sí kò sí kò sí brand ẹ̀ ń bí báyìí tó bá fẹ́ brand ẹ̀ a máa hmm. bẹ̀ ọ̀dà ṣé nǹkan tí mi sọ yìí ẹ̀. ọ̀rẹ́ ọ̀rẹ́ calm down já ṣe pa ilé tí gbogbo àwọn chikichiki ah, i need one of them o. èmi chikichikichiki. ẹ eh, àwọn chikichiki you understand me. ẹ wá máa mójú lọ síbẹ̀ you understand because bí mo ṣe wà yín sìn lálẹ́ òní lórí ẹ̀rọ young money mo fẹ́ jẹ varieties really? you understand òyìnbó dẹ̀ máa sọ pé variety is the spice of life mm, you understand mm, right, so bí mo fẹ́ ṣe tó bá wù tó wà lẹ́xtreme yẹn sìn tó bá rí i pé kọ́ọ̀lù ọ̀run ẹ̀mí méjì ni o tún gbé bèbí oní pọ̀npọ̀n pín sáyà ṣó ti yẹ ọjọ́ iwájú ẹ̀ bó ṣe ga tó kò ga tó lè hmm. bẹ́ẹ̀ dẹ̀ eléyìí ò ń ṣẹgbẹ́ ilé you understand hmm. like eléyìí kò ń ṣẹgbẹ́ ilé so mo fẹ́ ní small smaller smaller like small smaller smallest you understand big bigger biggest the anxiety mo fẹ́ gbádùn lálẹ́ yìí mo ṣe wà yìí tó bá wá fẹ́ bọ̀bọ̀ mo máa pè máa bẹ̀ control wọlé. Eh, tó bá mọ̀ pé wàá pè eh. báyìí náà ṣe small smaller smaller. <laughs> biggest bọ̀bọ̀ bọ̀bọ̀ ìwọ náà ló fi gbádùn kọ́ mi. o sí wàhálà náà. Eh, smallie fún ọ̀rẹ́ ní fún ní fàbẹ̀ fún fàbẹ̀ fún fàbẹ̀ fún fàbẹ̀ nítorí ó tàbá sókè ojídógó mi rántí o rántí o rántí o pohun tó ń lọ wá bọ̀ o. nítorí wípé mo ti kúrò nípò oníṣẹ́ mo ti kúrò nípò oníyà mo ti bọ́ sí ipò ọlọ́rọ̀ ní èyí tí ń ṣe pé ẹgbẹ́ olóríire yìí ẹgbẹ́ alálùbáríkà yìí ló yọ mí kúrò nínú ìṣẹ́ lọ sọ mí dolówó ẹ sọ mí dọlọ́rọ̀ ọjọ́ ìdúpẹ́ lè ní jẹ́ fún mi. àmọ́ mo wá rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìránṣẹ́ ajé mi owó kéékèèké ló ń gbé wá bí mo dẹ̀ ṣe wò yìí ó ṣeé ṣe kí owó yìí kówó yìí má tó lówó ó ṣeé ṣe kí owó yìí máa bà mí kalẹ̀ èmi wá fẹ́ kí ẹ ràn mí lọ́wọ́ kí ìránṣẹ́ ajé mi kí ó lè máa gbé ọ̀pọ̀lọpọ̀ owó wá débi wípé owó yìí á bá mi kalẹ̀ ọ̀rọ̀ yìí á bá mi kalẹ̀ ẹ jọ̀ọ́ nítorí pé bẹ́ẹ̀ ṣe wò mí yìí mo ti tọ́láwó mi ò tún fẹ́ padà sínú ìṣẹ̀wọ̀n ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. ó ti dandan torí wípé ẹnìkan ò kí ń darapọ̀ mọ́ ẹgbẹ́ owó ni kókó kó tún jìyà mọ́ hmm. àfi yìí tó bá kọ etí dídi sí ẹbọ ṣíṣe. ẹ wo olóyè ọládì púpọ̀ ti tọ́ ọlá wò ó sì ní ètùtù ànílọ́jọ́ alẹ́ òun. Hmm. olórí hmm? ẹ jẹ́ ká ṣe fún un ẹ̀yin àgbà náà lè máa ń pa lówe wípé ohun tó bá wọ́n mọ̀ kí n pọ̀ mọ̀ ẹ jẹ́ ká ṣe fún un ẹ tó bá rí bẹ́ẹ̀ kan tó bá ti yá kan kì í pẹ́ mọ́ bóníkọ̀kùn bá kọ̀kùn oníkèrè ayẹ̀kèrè ibikíbi tí ìwọ alábàáṣiṣẹ́pọ̀ ìránṣẹ́ ajé ọ̀ládì púpọ̀ ọmọ àbẹ̀bí bá wà farahàn. <laughs> Eh, ẹ jọ̀ọ́ ó dà pé mix up wa eh, mix up ah, ti wà eh, ah, àbúrò mi lélẹ́yìí mo tún ráyọ̀. Ah, ẹ wò ẹ wò ẹ wò bóyá ká lè ní àgbọ́yé ara wa ẹ jọ bóyá kí n máa mánéjì owó tí ó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ máa mọ bí mo ṣe máa ní turnover tí bá ṣe businesses ẹ jọ ẹ wò ẹ jọ ẹ má jẹ́ ká lọ síbi ilé ẹ jọ. ọ̀làdì wọ̀ wetin dey do you why you dey do like this ṣe irú mo bí ọkọ̀ tó ti lọ́ọ́ ló ń pa sí i mú àdójẹ́ padà sọ̀rọ̀ láyà kó má bàa fi ọrọ̀ àti ọlá pè tán. ẹ mọ tó ṣe ni pé ẹ jọ lórí àti gbogbo ẹgbẹ́ mi ò lè you lẹ́nu ṣe understand but. mi ò lè jọ àdó kankan mọ́ láyà ẹ wò olórí àti gbogbo ẹgbẹ́ ẹjọ́ ẹrú tèmi mú tìyìn ẹ kàn wọ ẹ kàn switch places pé kálẹ̀ ilẹ̀ wà ní position mi mi ò ní níwájú mi ò ní lẹ́yìn ẹ jẹ́ pé kó ṣoṣo tó kù lélẹ́yìn mi ò lè lò nítorí kí ni mo ṣe wá hustle ẹ jọ̀ọ́ ẹ mọ̀ kó ṣe ní pé mo mọ̀ pé ó dà pé mo lójú kòkòrò tẹ́lẹ̀ ni right about na máa manage èyí tí mo ní ẹ jọ̀ọ́. jọ nígbà tí mo sọ fún ẹ pé ẹnu kìnìún lowó wà ṣé òbí mo ní kó lọ bá kìnìún jà ni wò ó ọládì púpọ̀ ibi tó bá le là ń bọ́ ọmọkùnrin ó jẹ́ àtètè ṣe nǹkan tí ẹ kò ṣe é sí kó tó lọ dípò di wàhálà tó ní bọ́ńbẹ̀ fún ẹ rántí ìkìlọ̀. ọ̀rẹ́ tètè ṣígbà yẹn náà kó ju àdó yẹn lù. Ah. Ah, má ṣòro bí èwe ó yá. olóyè ẹjọ ẹ má wà rigid pẹ̀lú mi ẹjọ ẹjọ ẹ kó bá mi wò ṣe ẹjọ ah, ẹjọ ẹjọ ẹjọ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi mi ò fi ṣe kíní. ok um, olórí sá. ah. ah díẹ̀ ah ẹ́ eh? ẹni gbé. Ha Ha! ọládìpọ̀ ládìpọ̀ ah! ọlá olúwa mi di púpọ̀ ah, kí ló dé. olúwa àṣé ká èèyàn ni mo bá gbé látijọ́ ẹ̀. ìyá wa. aṣọ olóògùn owó ni mo ń bá gbé. Eh! ìyá wa kò sí olóògùn owó kan ẹni tí ó bá ṣe oògùn owó tó di olówó a ti kọ́ wípé yóò dolówó ni ṣùgbọ́n yóò padà jẹ ìyà àìní sùúrù torí pé ó kankan jújù olúwa lọ ni ẹni tá a kò bá kọ owó mọ́ tó gbìyànjú ẹ̀ yóò padà yí lọ́wọ́ ẹ dẹ̀ máa wá wò ó ìkánjú tí Mr. Ládépọ̀ kánjú wọ́n fi bà ètò tí Ọlọ́run ti ní fún wọn jẹ́ ni. jẹ́ láàrin pé orí ẹ ó bàjẹ́ sọmọ fèsì ni so muso dá mi mọ̀. landlord wọn rántí mi. mo mọ̀ yín landlord. ọlọ́run púpọ̀ ayé ló ń ṣe oní àbí òun ló ń sáyé. ayé ló tiẹ̀ ń sí ọ̀hún lè sáyé kí ni ń gbénú ẹ̀ gan-an kí ni ń gbénú ẹ̀ tó jẹ́ jẹ́ pé ẹ jẹ mi ní owó ilé ó wá ń sá fún mi jọ ó tẹ́ ẹ jẹ́ tó èlò tẹ́ jẹ́ ń báyìí sìn ẹ tó sùn mí ló jẹ́ jẹ́ mí. lákòókò náà mi ò sá fún mi eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbogbo ìgbà mo máa ń bízì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo fi ń hustle bí mo ṣe máa rí owó léyìn sùn so but nípa ti iye eh, iye owó oṣù tí à ń jẹ yẹn. One year and I think. Ọ̀rẹ́ nǹkan orí ẹ̀ ń sáré. Orí ẹ̀ ń ṣe kí ni wọ́n ń sáré. Ẹ jẹ́wọ́ ẹ ṣe owó ọdún kàbọ̀ ọdún méjì ní twenty nine months. Okay, bí bí almost three years. Lẹ jẹ mí àbí? Lẹ̀lẹ̀ ń gbénu lé. Ṣé bàbá tiẹ̀ ní kọlọ abẹ́ ẹ̀ ní kọlọ sí sùkúl àbọ̀ kàwé? Graduate ni mi sá. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Mo kàwé parí. Wọ́n ń parọ́ ọmọ rẹ̀ ẹ ò kó ògbúrádùn kankan tó bá tún ṣèbù tó tíì kìjẹ́rú ẹ lọ tí má fi gbá ẹ lẹ́nu wọ́n mọ̀ pé ó gbàgbé sọ́ọ́ nìmú ẹ ó gradu kíni gradu nẹ́ẹ̀sì ní ẹ̀sìn graduate sọ́ọ́ mi yọ tó bá lójú tì bàbá yín kú síbí alábàá mọ́ bá ti bùkún bàbá yín jáde ìyá yín kú ń pọ̀ fẹ́ mọ̀rùn náà pè pé láńlọ́ọ̀dù sẹ́ẹ̀ máa wòran ni sẹ́ẹ̀ náà fẹ́ kú síbí kẹ́ ẹ jìrà síbí ni mo bí ọ́ léèrè ni sẹ́ẹ̀ fẹ́ kú síbí kẹ́ ẹ jìrà síbí ni àwọn àbúrò ẹ̀dá ń àbúrò ẹni tàbí sanwó kókó náà lè sọ̀rọ̀ ọ̀hún kò lè sọ̀rọ̀ pẹ ọ̀sà àbúrò ẹni tàbí sanwó lé twenty nine months sọ̀rọ̀ mi yọ ọlá àpò tí ń sọ̀rọ̀ bí ọmọ tí ó lápàlẹ́ díẹ̀ mo fi ń wojú ẹ̀ mo fi ń wò ẹ̀ èmi náà ò gbádùn o bó ti bẹ kó tiẹ̀ sáré náà kọkàn sáré kó fẹ́ plan àti run kó sáré kó mọ̀ pé bá máa fọ́lù ẹ̀mí ò ní fọ́lù ẹ̀ mo fẹ́ kó sáré ni kó sáré kó sá. mi ò lè sá fún yín mo máa fún máa sanwó mo máa sàn ọ pọlisi bàtà yìí ọ pọlisi bàtà wọ́n tó jẹ́ ọ pọlisi bàtà. no no ìpara ni mo fi pa. ìpara ló fi pa ilé àbóròró ìpara àbí kírímù ẹ pọlisi tí ó tọ́ náà ìpara ọládé púpọ̀ ọmọ tó gẹrun orí ẹ ló sùkúà yìí. owó mi kọ ọ̀rẹ́ ọ̀rẹ́ mi kọ ló sọ pé gbàtí irun mi ti kú jù pé kì í tẹ̀lé òun sí salon so òun òun orí ọ̀rẹ́ ti bàjẹ́ ṣé ìrìn fún aṣọ ẹ aṣọ ẹ tó ọjọ́ wèrè ni jẹ́ wọ́n á gbé ẹ o bí ìmọ̀ sọ kó máa tó tọrọ fún èmi ò yáwó kọ́lé tèmi mi ò ti ṣùgbọ́n mi ò jogún lé. anyway kí lè lè tó ń wò yìí. ẹ máa kà. ẹ máa kà. kọ́lọ̀ wo. kọ́lọ̀ rẹ̀dì. kí ni a fi ń ṣe tí wọ́n bá fẹ́ rẹ̀dì yẹn cancel mo cancel yẹ kọ́ nu ilé pàpàtà i cancel you and your family in my compound i cancel you and your family kí láǹfààní ẹ láyé kọ ọmọ nípa ọmọ cancel ọkàn wà temporary bí mo adé ni o pé ọmọ ten years kọ ọ̀tẹ̀ nǹkan rẹ mọ́lẹ̀ o pé twenty years o ò tún nǹkan rẹ jọ ọwọ́ thirty years ọ̀ ta nǹkan rẹ kán o pé forty years ọ̀ fọlẹ́ alábàrà mọ́lẹ̀ kí láǹfààní ẹ o ti wa fifty ọ̀rọ̀ ẹ ti di fifty for fifty ni. Eh? Oh, you, you are fifty for fifty no you cannot do anything for this life again. mi ti pe forty. o ti forty ọmọ pé wàhálà ọmọ pé torí pé ọjọ́ yo yọ̀ǹgì yo yọ̀ǹgì ó ti ń da firi ó wà temporary bí igi mú adìẹ ni igi mú adìẹ ò gbóòórùn kò sí kàtá sọ̀rọ̀ mi yọ ìmọ̀ ìbọn fa mi rè báyìí ní ọ̀la nígbà kan mú owó ilé mi kí n bá bàbá owó ilé yín rè àkọ́kọ́ nìyẹn èkejì kẹ́ kẹ̀kẹ́ ta ni pé kíkọ́ kí kámítà wa yọ páànù kójú pa àti property ẹ̀ kójú pa yín ọlọ́run sí bọ́ọ̀lù ọ̀kàwé ọ̀wá gba kóòtù lọ pé lálọ́ọ̀dù ó yọ páànù lémi kájọ wa bẹ̀rẹ̀ kéèsì wo ní ti kankan lápò mi tó bá ní kó sá lọ lásán tí n bá fi gbọ́ ọkà kókò mi. sóyè o o fẹ́ kó jáde àbúrò ìsanwó lọ́la ìwọ ló fẹ́ bẹ́ẹ̀ àbí fáwọn tó páànù mọ́kànlá mẹ́tẹ̀ẹ̀ta. ẹjọ́ òsì ní kwẹ́sàn mi wọ́n ní two plus onítọ́rọ̀ sáńsẹ̀ nìyẹn. ẹ ẹ sáà kò sí èyí tí mo lè mú nínú option yẹn sá. mo jẹ́bi rédíò tó sọ̀rọ̀ tí ó gbèsè ní yẹ o. rárá sá. statement beyond one two plus oníṣẹ́ tọrọ ṣé ti ń ṣe tọrọ lánṣẹ́ yìí. mo ní kó mú kàn ní pé kínní. ẹ má jẹ́ kí n mú kàn ẹ jọ máa mẹ́sọ̀ pé mo ọ̀zọ́ mo máa sanwó yẹn mo ṣèlérí máa sanwó yẹn jọ ẹ jọ kò síbi tá a bá lọ tí nígbà tá a àbúrò mi náà bá ti kúrò bíbẹ̀ kò síbi ìdá lè lọ. ibi tẹ́ máa lọ wà bíbí kan àbáyé àti yáyín lọ. Ah. mo rán létí ni mi sórí àdúrà yín ò lè gbà o tó mọ gbọ́pọ̀ lọ sóoru ẹ ń bá lọ ṣọ́ọ̀ṣì tí ọ̀bà sọ̀dà mẹ́wàá àdúrà ò lè gbà ṣọ́ọ̀ṣì mẹ́ẹ̀ lọ sí sàṣàlá tó tọ́kọ́ kàn dáre láàmú lọ tí ọ̀bà yẹwò láfílà tí ẹ máa gbọ́ àdúrà yín ò lè gbà náà ìyá yín kú ẹ̀dẹ́ká fún ìyá yín àbá yín kú ẹ̀dẹ́ká fún bàbá yín òkú gan àwọn ṣépè fún yín ni pé wọ́n ń retí yín gan lọ́hùn pé ẹ wà bá wa ń bí ebi síbò òdìká ẹ́ kò sówó tàbá fi dá gíràndì. kò sówó àkàlọ yín ó sì ń gẹrun òun wọ níkà àbí àbí ó tún jáde lọ́nu òun sọ máa ń gbòòrò àbọ̀ máa sọ mọ́. mo fẹ́ lọ ọ̀sùn lóde yìí. ọ̀sùn tó wọ́n tó rò wọlé san wọlé o jáde sẹ jáde láti wọ kókó lè mọ pé owó wò ló láti wọlé sẹ mo fẹ́ mọ tó wà ní yàrá yìí mo fẹ́ mọ fẹ́ sẹ owó sí yàrá wọlé sẹ wọlé mo náà o jáde sẹ ọ̀dà mo sì sí ẹ báwo mo ṣe fẹ́ rówó lẹ. fowó mo sì ṣẹṣẹ ọlálẹ́kọ̀. ẹ jẹ́ kí n lọ́wọ́ lọ ẹ jọ imú lè ní lọ́ọ̀kì lẹ́yìn ẹ jọ. mo ṣe wá ń lọ yìí àwọn àbúrò ẹ ń kọ́. àwọn náà ti kiri lọ. pé o tàwọn àwọn aláàlá ń àwọn aláàlá tó ń bọ tíbi lè dìbò tíbi káàdì ìpínlẹ̀ yóò gbé ọ ó ṣe kúrò nílẹ̀ ìkọ́ ọmọ lọ́gbọ̀n mi ronú ara ẹ wo ìyá yín kú ẹ̀dẹ́ká fún ìyá yín bàbá yín kú ẹ̀sára fún bàbá yín àdúrà yín kò lè gbà èmi ọjọ́ lójú lọ́la o máa lọ. ọmọ kò wíìrì wa. yíyá sùn yíyá sùn láìmọ̀ yíyá sùn lè. fuck kí ló ṣe mọ́tò yìí. bàbá kí ló ń ṣẹlẹ̀ gángan. ó dà ní pé ah, ah irú wàhálà ò nílé ọjọ́ ah. irú wàhálà ò nílé ah, irú wàhálà ò rè òun náà mò ń wọ ọ̀rọ̀ mọ́tò yóò jẹ́ mi ó máa wọ́n ti ṣẹlẹ̀. yẹ kí ni wọ́n jà. start ẹ̀ wò ná start ẹ̀ wò omi wà bẹ́ẹ̀ start ẹ̀ wò ná down down down down start ẹ̀. ha ọmọ wàhálà dé. kí ni yóò rọ náà kí ni yóò rọ náà. wàhálà ti wà o. yẹ kí ni wọ́n náà. wàhálà ti wà o. Ah! Ah! wàhálà ti wà báyọ̀ ẹ wá ọ̀dọ́ mọ́tò yóò yẹ mi mọ́ o. ọjọ́ ọjọ́ ọjọ́. lọ́nà yìí ṣe kìíní jẹ́ ọ̀run. òun yẹn ṣe pọ̀ gan. o ní change kankan lọ́wọ́ ni tàlẹ̀ fi ra bíi apia ọ̀tà. kò sí change kankan lọ́wọ́ mi. shortcut tó ní ká gbà yìí gan shortcut yìí eléyìí ṣe shortcut o. shortcut ní tábà dé bẹ́ẹ̀ a kò máa jà sí bẹ́ẹ̀ a máa débi táwọn. Oh, ọ̀gá nǹkan tó péye sọ láti gbà láti fẹ́ wọ junction nìyẹn o ní pé ẹ tábà tí a máa tó yà a máa tó yà a ó láti débi táwọn. a máa tó débẹ̀ sí. Ah, wàá lé mi láì wọ àkọ́bá yẹn. Ah. Ah. Ah, eh, eh, yeah. Kí ló ṣẹlẹ̀? Ilé àgbẹ̀ fẹ́ mọ ní running stomach. Ìjọba ní running stomach. Báwo ni gbẹ́sẹ̀ máa gun ẹ́ bí báyìí? Báwo ni gbẹ́sẹ̀ máa wá má ṣe báyìí o? Ọmọ pé ṣé a fẹ́ padà sílé ni? Wo bóyá yàrá àkókò mọ́ completed building. Àbí? Ok ẹ ẹ ẹ ṣe tọ́ ẹ̀sìn. Máa rọra o, máa wo ejò lè wà ńlẹ̀ o. vou máa a fẹ́ nìyẹn kíni kíni àbálẹ kí ló ṣe rẹ tí wọn lọ kí ti rí báàgì. ẹ̀gbọ́n ṣe fẹ́ yàgbé mẹ ẹ mo kàn rí báàgì ó jábọ́ ni ó jábọ́. ẹ kí ni wọ́n mọ́tò wà nígbà tó lọ gbé báàgì sí. wúlò àmì owó owó. tẹ́lẹ̀ wà gbé síbẹ̀. ṣé tó rọ lọ́rùn náà ọ̀gbẹ́ ò torí èmi ò. pẹ́ òṣùwọ̀n ni ayọ́pá ti jókòó sọ́dún kan àwọn ní sáré kiri. ìyàtá oṣooṣùn ọ̀ ìyá máa jà láìlẹ́nu kan má jẹ́ mọ̀ yá láyé mi má má jẹ́ mọ̀ sí láyé mi ètò Ọlọ́run má má jẹ́ mọ̀. iṣẹ́ kì í déédéé ṣẹ́ bí ò bá nídìí tí ò bá nídìí tí ò bá nídìí o. afẹ́fẹ́ ò fẹ́ gbígbóná tó bá fẹ́ gbígbóná wọ́n ti ra afẹ́fẹ́ ní ni. èèyàn lè o. a tó ń jà yìí o. kò ní fa ewé ìyá débi wípé ó lè dominú agbádá dànù o ìjì níwájú lẹ́yìn oró ikọ̀ ẹni kan o. a ọ̀rọ̀ mi yọ máa jẹ́ jìyà o mi o. ansọ. máa jẹ́ jìyà ọmọ pẹ̀tẹ́ mi nìyà o. sọ́sùn wọn ni o ó bá jẹ́ pé ọ̀sùn ayọ̀gbà ti jókòó sórí ayọ̀gbà ti jókòó sórí sáré kiri ayọ̀gbà yọ̀ǹda òṣòṣùwọ̀n ìyá máa jara ilẹ̀ ìyá máa jara ilẹ̀ máa jẹ mọ́ yàrá ẹni má máa jẹ mọ́ ṣílá ẹni má máa jẹ mọ́ ṣílá ẹni ọlọ́run má máa jẹ mọ́ yàrá ẹni God's plan. olúwa o àmín ah. ọ̀làdìpọ̀ kí ló dé kí ló nà àbáyọ báyìí a tún bọ̀ máa ràn wọ́n lọ́wọ́ nípa ètò àdúrà ni. a ó gba àwẹ̀ àti àdúrà ní kíkankíkan fún ọjọ́ mọ́kànlélógún wọ́n sì wà ní àyíká yìí títí títí tá ò fi parí àwẹ̀ náà àti àdúrà bẹ́ẹ̀ ni ó dá mi lójú pé olúwa yóò ṣẹ́gun. Ah, àmì o àmì o àmì o àmì o ẹlẹ́dàá àmì o àmì o. a ó pa mi lára dá. ẹ yẹ ká gbàdúrà. Ah. a ó dé ládé ògo a sì gbé mi ní ìyàwó orí ògo. Ah. ní orúkọ Jésù ẹ jẹ́ ká gbàdúrà. ní máa ma kàn ju jàyẹ o. owó ni kókó ayọ̀ máa ní ni. wọ́n ní tí ẹni bá dákẹ́ tí ara ya bá dákẹ́ o ẹ jọ ṣé bí a ṣe máa wo Richie nírànlélẹ̀ come to think of it kí ló ṣẹlẹ̀ sí Richie tí ò ṣẹlẹ̀ sẹ́nìkan rí gbogbo wa la mọ̀ nínú ẹgbẹ́ yìí wípé a fi ohun tí a ní a fi wá nǹkan tí a ò ní so kí ni ọdásítì tí Richie ní láti máa sọ kọ́tọ̀kọ́tọ̀ káàkiri wípé òun ò ṣẹgbẹ́ mọ́ kí ló lè fà ẹ wo lórí ọmọdé ò bá mọwẹ lọwẹ tí ò mọwé lówe a máa já ọwẹ́ sọ́wọ́ tún a já òwe sọ́wọ́ sí a fi wọn. bẹ́ẹ̀ ni olórí torí wípé tàbá tètè mú ọ̀bọ wọ̀gbẹ́ hmm. ọ̀bọ máa mú ni wọ̀gbẹ́ o. àti wípé odò tá a bá fojú parẹ́ nígbà míì ó lè gbé ni lọ. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ má wulẹ̀ palantia ẹ má wulẹ̀ palantia torí ayé gbogbo yín ti bàjẹ́ o. Ah! Ah! kí ló ṣe kí ló ha yín lẹ́nu kí ló há ilẹ̀ nu tẹ́ ẹ bá panu dé má fi bọ́n há gbogbo ilẹ̀ nu ẹyẹ lórí ṣe ẹgbẹ́ mọ́ ṣàǹfààní ẹ wà ẹ wà ẹ wà kí ni kí ni ìwúlò ẹgbẹ́ àbí àbí àbí kí ni ìwúlò owó tá a ní tà lè filẹ̀ fọmọ ẹ kí ni ìwúlò owó tá a ní tà lè filẹ̀ fọmọ ọmọ mẹ́ta kọ́ ni mo kọ́ wọnú ẹgbẹ́ yìí ni ẹgbà méjì nu wọn ẹyọ kan tó tún kù ẹyọ kan tó kù tí mo rò pé máa fi lẹ̀ fún ọjọ́ ọ̀la mi ẹ tún gbà lọ́wọ́ mi lẹ́yìn ìgbà tí mo dẹ̀ ti bẹ̀ yín pé kẹ́ẹ̀ kúkú gba owó kẹ́ẹ̀ fi ọmọ mi lẹ̀ fún mi ẹ wá gbà lọ́wọ́ mi ẹ wá wá o àlọ́ tí yín ti lọ o àbọ̀ tèmi wá bọ̀ báyìí o. ìtọ́lá oyún. Richie wo ọ ní ọ̀run yábọ̀ kò ṣe ọ̀rọ̀ ẹnìkan o má gbàgbé pé ìtàn aláboyún yìí èèwọ̀ òòṣà wa ni o. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa wá yìí. Richie take care, easy take care, easy John now má ṣe báyìí. ẹ wo ẹ wo ẹ̀yin ti jù mí ní òkúrùtù èmi náà wá ṣetán láti jù yín ní ìta lọ. rìtì ìjọba ìjọba. ká nínú ṣe síbi gbá a ò bá rárán tí ń dánú lóró kílẹ̀ wí ká nínú ṣe síbi gbá a ò bá rí ọkàn kedere ẹ wo bí ọ̀rọ̀ báyọ̀ inú láyé wà o ẹ bá níbi táyé lù gbọ̀n sí i o. ẹ tún fẹ́ padà lọ́dún. tẹ́ẹ̀bà ní wò pé torí pé mò ń ṣiṣẹ́ lọ́dọ̀ yín mo ní àìdíà kan tí mo fẹ́ mú wá ni torí mò ń wò pé látijọ́ ìtó jẹ́ pé ẹ̀ tí ẹ̀ wá fi bẹ́ẹ̀ wálé mọ́ èyí lẹ̀ ń dúró ti ọ̀gá níbi tí wọ́n ti ń tọ́jú wọn ìgbà mi ẹ̀ kàn wálé fèrè tàbí kí tọ́lá ní kó bá yín mú nǹkan wá síbẹ̀ mo á wò pé gbogbo wàhálà ẹ̀ ti pọ̀ jù fún màdàmú o ẹ sì mọ̀ pé tọkàn tí yóò balẹ̀ irú àwa tá à ń bá yín ṣiṣẹ́ náà ọkàn wa ò lè balẹ̀ èmi wá wò pé kí n kàn advice yín irú ètò ẹ fi ń dààmú lọ tẹ́ ń dààmú bọ̀ yìí èmi ní bàbá kan gbẹ̀jọ o ìyẹn lápára wòlíì òkìkí ọlá ó gbóná bàjẹ́ èmi ò ríru wèrè tó gbé débẹ̀ tí òkì ọ ẹ̀ tí wèrè ọlọ́dún mẹ́wàá bá débẹ̀ wòlíì òkìkí ọlá Jeremaya yóò tọ́jú ẹ̀ wọ́n wò pé kí n bring suggestion ẹ̀ pé mo sì mọ̀ pé ẹ̀yin náà ọ̀rọ̀ kọ́ yín káyín lára tí má ṣe sọ́wọ́ báyìí ntẹ́mi wá mo wá rò ṣùgbọ́n láti jẹ́ ìmọ̀ ògbéyà ah, bó mo ṣe fẹ́ gbé kalẹ̀ fún yín ṣùgbọ́n gbàtẹ́ wálé tẹ́lẹ̀ fẹ́ wá mú nǹkan pẹ́ tún padà ni mo ní kí n sáré kí n hint yín. ṣé mi àti ẹ̀ka ti lọ ṣe ní pápá yìí? rárá. ṣáàtìjọ́ lẹ̀kọ́ tó yẹ kò tiẹ̀ wá sí rẹ̀spẹ̀tì kankan mi mo ṣe torí pé a ti ń fi ọwọ́ tútù bá ẹ̀ ṣe pọ̀ tó mẹ́ẹ̀ ló ṣe fíì pé o kò lè máa jọmọ sí ọ̀rọ̀ wọn ẹ̀mí àwọn ṣe lè ṣé torí pé mi ò máa ṣèṣe ọ̀gá lé lórí ṣé torí pé mi ò máa ranjú mọ́ ẹ gbogbo gbà tí mo ṣe é ọmọlúàbí torí ẹ̀ ṣe fi ìwé o máa ta fèlèfèlè bó ṣe wọ̀n ẹ́ níwájú rẹ̀ ìwọ lẹ́nu tiẹ̀ ò ń pè ọkọ tèmi níwèrè no ṣé o tó sí ẹlẹ́nu. rárá. ṣé o tó sí ẹlẹ́nu ọ̀rọ̀ pọ̀. etí mò ń sọ. o pọkọ mi níwèrè. Ah, ọlọ́run ní jẹ́ mi ò pé wọ́n ń pè ní tí mò ń sọ ni pé sẹ́ mọ̀ pé irú nǹkan tí ń ṣe wọ́n tí mò ń fẹ́ wá tí ń fẹ́ lọ yìí tá a bá lè gbàjọ gbà wọ́pọ̀ ká fi tọ́jú wọn ni ọlọ́run ní jẹ́ ọ̀yà wèrè ọlọ́run ní jẹ́ ọ̀yà wèrè tí ń ṣe wọ́n náà kó sì tètè lọ. ọ̀rọ̀ pọ̀ ẹni yín ti pọ̀ jù ẹ ṣáà lọ kóra yín sí géètì fún wọn. ẹ má pẹ̀lú ẹ má pẹ̀lú ọ̀rọ̀ bó ni o ti rí. àmì ah, rí wọn mo ti wo gbó ta mo ti wo gbà yíká mi rí wọn. Ah! kí ló dé tẹ̀yìn náà fi wá sílẹ̀ gbogbo Joshua eh, eh, kí ló dé. ìgbà yìí mo fi wọn sí i ìgbà tó yẹ kí mo ti dúró dúró òyìn lè ń kọ́ mi wọ́n á di kí màá dákú sórí ọ̀tà mi ní kí n lọ ra abẹ́rẹ́ àtàwà jẹ ní ọ̀dọ̀ yọba mà. ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ah, ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ náà mo rú èèyàn tẹ ẹ jókòó tì bó lẹ ṣe ṣe báyìí ẹ ti ẹ káàbọ̀ ẹ káàbọ̀ níbo lẹ́yìn náà gbà lọ. iye asáré lọ sílé ni mo ní kí n lọ pàwọ̀dà kí n lè tún fi opportunity yẹn kí n fi mú àwọn kankan. ẹjọ ẹni sùn ẹjọ ọkọ mi dà ṣé ẹ gbé wọn wọlé lọ ṣètò àdúrà kan fún mi. Ah, òun náà là ń wá kiri báyìí ah, òun náà lè ń wá bíi ti báwo. ẹ jọ kí nìkan tó ṣẹlẹ̀. ẹni tẹ́ ẹ fi sọ kì í ṣe èèyàn. Ah, ẹ wò ó kí ló ibo ló gbà lọ. ìgbà yìí fún wọn sí i mo ní kí sáré abẹ́rẹ́ àtàwọn lọ́dọ̀ yọba máa ní kí tó dé mo rí pé wọ́n ti jáde mo rẹ̀ ti wà yíká mo ti ro wájú mo ti wẹ̀ mí rí wọn. àbọ̀dà Joshua àbọ̀dà Joshua ìjọsẹ́ yìí náà rọ sí. ọ̀rọ̀ abẹ́rẹ́ náà tẹ̀wá bíi tí báwo tẹ̀dẹ̀ mọ orú èèyàn tẹ̀ ń sọ. ìyàwó ẹ ṣe sùúrù ẹ ó dá lójú pé wọn ò lè tí kọjá àyíká ilé ìjọsìn wa ẹ ينبع فلغلنا وكتابنا má má pé tèmi níyàwó ìyà ọ̀dà láyé mi má má pé tèmi níyàwó mi ò fẹ́ o. ẹ káàbọ̀ sórí ètò mi èmi lọmọ lálùgà. èmi náà gbọ́dọ̀ pọ̀ kọsà òṣùṣù ti là ó wá mi délé kò bá lé fi kóró ẹ̀fọn ẹlẹ́kọ̀ọ́ kóró ẹ̀fọn odewu odewu odewu odewu odewu odewu. mo ti wà ní jacuzzi mo mo fẹ́ fi mo fẹ́ fi mo fẹ́ fi mo fẹ́ fi ṣáwà tí mo bá já nídìí máa ṣe automatic ṣáwà tí bá gun ní nǹkan gun ní nǹkan àwọn máa jò sí mi lórí. ọ̀dọ́ ìlú ọ̀dọ́ ìlú always always guiding. Oh oh oh oh, mommy. What, what are we? Are we? To bá tún mú tó bá mú vẹsẹ̀. Ma ma shoot ẹ pẹ̀lú ma shoot ẹ pẹ̀lú machine gun. Always guiding. Are we? Stop! Stay there! Stay there! I, we? I will shoot you? Wọ olówó olówó olówó smell is near jọ. Sorry, o ṣe kí déédé ṣe bí ò bá ní di tí ò bá ní di tí ò bá ní di o. afẹ́fẹ́ ò fẹ́ gbígbóná tó bá fẹ́ gbígbóná wọ́n ti ra afẹ́fẹ́ níṣẹ́ ni. a èèyàn lè o. a ìjì tó ń jà yìí o kò ní fa ewé mọ̀ yá débi rí. méjì níwájú lẹ́yìn ọ̀rọ̀ ikùn ẹnìkan o ọ̀rọ̀ mi yọ máa jẹ́ jìyà o ẹlẹ́dà mi o máa jẹ́ jìyà o má má pẹ̀tẹ́ mi níyà o. sọ́sùn wọn ni o àbúdá rárá ni tó bá jẹ́ pé ọ̀sùn wọn ni ayọ̀ bá tó bá jẹ́ pé ayọ̀gbà tí jókòó sóde ayọ̀gbà tí jókòó sóde sáré kiri.